مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى اله واصحابه وازواجه وذرياته وعلى تابعه وعلى تابعين والإحسان إلى يوم الدين وبعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أنا أطلبهم ولهم أترى إليك ثم أساجها وكما نبي محمد صلى الله عليه وسلم الله أكبر الله òun náà ni ọba tí ó tún ṣe ní rọrùn fún wa kí ní ká lè pàdé láàyè wa tí tẹ̀síìrì tí wọ́n wáyé ní gbogbo lédè àsìkò yìí adúpẹ́ fún ọ̀rẹ́ wọn ọba náà ìkẹ́ ìkẹ́kọ̀ọ́ wọn bá wa ọ̀gá wa nábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìtẹ́nà máa bá àwọn ọ̀tọ̀ àbá ẹ̀ kí ni máa bá gbogbo tó ń fi dáadáa tẹ̀lé ìlànà tàbí náà. abẹ́rẹ́ ọba tààrà náà ní ẹ̀fọ́ ní kọ̀ọ̀kan wa kí ọlọ́run kó fásitì ń jà náà. àwọn olùkọ́ àwọn òbí ọlọ́run sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀sìn lórí. ìdáwọ̀ tó yọ ọ̀rọ̀ hàn rọ̀ nítorí àsìkò wa àwọn bàtẹ̀ síwájú ní tí a sùn níbi tẹ̀síro wa tí a bá bọ̀ nínú Suratu Ali Imran. Aya tí a ti dúró ọ̀nà ni aya ẹlẹ́ẹ̀kẹtàdí ní àádọ́ta níbi tí ọlọ́ọ̀bà àdìsẹ́ láti fìdí ẹ̀ múlẹ̀ fún Mariam pípẹ́ àníṣẹ́ yóò bì máa kọ́dà ń sàlàyé fún lọ ìwọ ọmọ tí ó bì í kí ìyá Mariam lójú wọn á tẹ̀sí wípé báwo ló ṣe lè rọrùn tóun fi lè bí máa ohun tó ṣe wípé ọkùnrin kankan ọ̀fọwọ́ ba rí ẹ̀ ń tí ọ̀sán ẹ̀ ń ṣajá àkóró ẹ̀sẹ̀ wípé tó ti rìn kí àbí ti lè lóyún ẹ̀ ń ṣe àrùkọ́ni tí ò lọ́kọ ó lè mẹ́lẹ̀ tí ò lọ́kọ lẹ́yìn ṣùgbọ́n ìranù tó ń ṣe ó kọjá bẹ́ẹ̀. ìyá wa mọ́ríàmù wa ń fi ìdí eléyìí múlẹ̀ yìí pé ìrẹ́ ọlọ́run báwo lòun ṣe lè bímọ lóhun tí òun èyí tó níranù tóun ò sì lọ́kọ ọlọ́run ti fi ìdí eléyìí múlẹ̀ fún yìí pé. èyí tá a yìí ó ti parí nítorí yẹn ti parí tọ́lọ̀ bá ti lọ kan yọ kan sọ fún ìkan náà máa rí bẹ́ẹ̀ yóò sì máa rí bẹ́ẹ̀ látara eléyìí inú àwọn ìròyìn táwa rí lára ọmọ tó àtìsọ díẹ̀ sẹ́yìn nínú àwọn ìdí ọlọ́nkọ́ ní kìsìbìrì ló sọ fún Mariam ó tún wá tẹ̀síwájú nínú àwọn iṣẹ́ ìyanu eléyìí tí ó wáyé lọ́dọ̀ rẹ̀ kó tó dáyé òun lélẹ́yìí tí ń ni wọ́n ti ń sọ kalẹ̀ gbogbo ẹ̀pátá náà ló ti padà wáyé bẹ́ẹ̀ lójú ayé ṣùgbọ́n aṣọ fún ara gbogbo ní tọ́lá lọ jẹ́ sí wípé àwọn àdúgbò kan àwọn abẹ́rẹ́kù àwọn ìyanu eléyìí tó ṣẹlẹ̀ látọwọ́ àmì ẹ̀yíṣá òun ló mú kí àwọn ọ̀kọ́ ń bára bẹ́ẹ̀ kan sọ ọdọ ọlọ́run lénìí. ọmọ eléyìí kò tó bẹ́ẹ̀ torí pé gbogbo àwọn tata ọlọ́mọ tọ́ka sí yìí tá a bá ti bẹ̀rẹ̀ sí sọ á rí i pé kódà Ànábì sallallahu alaihi wasallam Ànábì náà ṣe látọwọ́ Ànábì náà àwọn ọdún bẹ́ẹ̀ náà wáyé lọ́pọ̀lọpọ̀. yóò máa dá wa lójú pẹ̀lú irú ọ̀rọ̀ eléyìí tó tiẹ̀ ń jáde lẹ́nu ànábìwá Ìsá gan-an tí ó máa jáde lẹ́nu ẹ̀ eléyìí náà máa dá wa yóò máa dá wa lójú yóò sì máa yé wa yí pé gbogbo tó ṣe náà kọ́ kìí ṣe pẹ̀lú ọgbọ́n ẹ̀ kìí ṣe pẹ̀lú agbára ẹ̀ kíkọ̀ jẹ́ sí pé pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويعلمه الكتاب والحكمة والتوراة والإنجيل ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كأيئة الطير فأنفق فيه ويكون طيرا بإذن الله وأبرئ الأكمى والأبرص وأوحي الموت بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين نعم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويعلمهم الكتاب الحكمة والتوراة والإنجيل ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفق فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأوحي الموت بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين ومصدقا لما بين يدي من التوراة من التوراة وأحل لكم الصراط الذي حرم عليكم وجئتكم بآية من ربكم فاتقوا الله وأطيعون إن الله ربي وربكم فاعبدون هذا صراط مستقيم irú èèyàn tí ọmọ tí máyàmù máa bí irun tó máa jẹ́ agbára eléyìí náà fún wa nínú àwọn ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé eléyìí tí ò sí nínú àwọn àyàká ńkà lọ́wọ́ yìí tó lè pé ìyẹn wà nínú súrọ́tù mẹ́ríàmù kankan ọlọ́run fún ìyàwó mẹ́ríàmù ọlọ́run fún ó ní bí súrà nínú àlùkùrán látara irú èèyàn tó jẹ́ irú èèyàn wo ni wọ́n tọ́lọ́ ti ẹ̀ rí ọ lórí ẹ̀ látara àwa dáadáa kan rí tó ìwọ tí wọn náà bá wà ní ìlànà bẹ́ẹ̀ má jẹ́ ó yí padà tí ọba yí padà nǹkan ńlá lọ́wọ́ lọ́wọ́ rẹ̀ yẹn kí ni nǹkan náà tí èsè jìnnà láyé. yálà obìnrin náà ni àbọ́kùnrin gbogbo wọn bí ọba sì jẹ́ ọ̀dọ́. tó o tí ì fẹ́ rí àti ọkú oríire gbogbo ọ̀pọ̀ yìí náà yà lọ mọ̀ bẹ́ẹ̀ oríire ńlá ló jẹ́ ọ̀nà súnmọ́lọ́hún ló jẹ́ tọ́lọ́ máa bí ilé méjì ẹni re ìyẹn ló fà tó fi jẹ́ sí pé èsì ti lọ lè rí pé ọ̀nà kan ní gbòógì ló fi dà á sáyé. ẹ máa rí gbogbo àwọn ọmọ tí lọ àdúgbò ọmọ tí ọmọ tí ì tó bẹ́ẹ̀ àwọn tí wọ́n ti ń ṣe ìranù yẹn ẹnu ó ma máa kọ nínú iṣẹ́ kalẹ̀ bí a ti ń àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níbi ìwọ asọ́kásọ ìrìn ní òòrùn gbogbo aṣọ tó ṣe pé bóbìnrin àtọkọ ẹ bá bẹ́ẹ̀ fún nínú yàrá òun lẹ́yìn kó máa wọ̀ òun lẹ́yìn rẹ lórí ọwọ́ ló mú òun lọ sọ́jà ó bẹ́ẹ̀ lọ ra nǹkan lọ́jà àbáwọn lọ sóde. kò sí gbégbé rí bẹ́ẹ̀ èsì ti rí wípé ọ̀nà kan nìyẹn tí wọ́n lè fi bá lọ́wọ́ òun ó náà wà lọ́ọ́ dúró bẹ́ẹ̀ wípé àníṣe ẹ ní sórí ire bóun ò ti sórí ire torí ìdí eléyìí gbogbo wọn tó bá tó ń bẹ́ẹ̀ tó o tí ì ṣe rí aláàfin ọkọ oríire àìṣe rí rẹ yẹ èsì ti ń jẹ bẹ́ẹ̀ rẹ náà. àbíkú ọ̀nà wa sọ̀ra tọba ti ń fura bẹ́ẹ̀ tọ́ba ti ní lọ lọ́kọ tọba ti ń fura bẹ́ẹ̀ ti tóyàwó nílọ níyàwó kọ́wé tó padà tẹ̀ ọ́ torí ibi eléyìí gbogbo wọn bá rí ọkọ gbé tọkọ ọ̀rẹ́ tó ọ gbogbo wọn wọn náà tó débíyàwó rẹ̀ tó ọ pàápàá jùlọ ẹ̀yin ọkùnrin ẹbí lọ́kọ tó yẹ pé nǹkan lọ́fà tó fi jẹ́ pípé ìyàwó rẹ̀ ò sí torí kọ̀rọ̀ ìyàwó sì rà bọ́bá wá ní náà wọ́n lọ pé ìyọ́ náà dákun sí wọn ìfèsì náà rí ọlọ́run ti ṣàdúrà rẹ̀ náà. torí di eléyìí látara mímọ́ tí àwọn mẹ́líàmù máa sọ pé ìkẹta nìyẹn pàtàkì ta lórí tọ́ka sí tọ́lọ̀ fi jẹ́ àwọn mẹ́líàmù náà lọ́lá fún iṣẹ́ tí àwọn tó fi ti ṣe kalẹ̀. ẹ̀yìn bá gbọ́ mọ́ àánú sátò ipò ni wọ́n rí fáà sí àwọn tó bí màkánà abúkà mọ́ra àṣọ́ bàbá rẹ̀ iṣẹ́ níbi ẹni rẹ̀ la mọ bàbá tó bí ọ sí. Rọ̀mọ́ dẹ́nà tún mú kí bàbí yá. Ìyá rẹ̀ náà sì so tó fi bímọ láì ní bàbá tó wá tààrí bàbá tó fún eléyìí ọjọ́ kan nínú àwọn kan tí àríkọ́ka sí ọlọ́run wá fẹ́ fún mẹ́ríàmù lọ́mọ ọlọ́run wá ń sọ fún wípé nínú lára. ìyàwó tọmọ ọmọ tọmọ bí wàyọ̀ alẹ́mọ̀ olùkíta bàwà lẹ́hìnkìmá ápù ní ìmà ìmọ̀tá sí máa bú wàyọ̀ alẹ́mọ̀ olùkíta bà. ويعلمه الكتاب والحكمة والتوراة والإنجيل أما بني إما tíra ẹ̀rí a máa bùn ní ìmọ̀ tíra àwọn àbá onítẹ̀síìr wọ́n ní ọ̀rọ̀ yẹn tàbá ní wáyé alímù òmòlù kìtàbà tàbá ní ọ́bùn ní ìmọ̀ tira. wọ́n ní tira yẹn àwọn ní. ima àlìkìtáàbà àlìkìtáàbà ọ̀rẹ́ àlìkìtáàbà wà lọ́kàtò tó bá a ti ń kọ́ nǹkan ní tí ó mímọ̀ nípa bá a ti ń kọ́ nǹkan. Àìnà àwọn olùbẹ̀rẹ̀ wọn tẹ̀sí ni wọ́n ní ọlọ́wọ́ba àlejò ọláwó fún ní ìmọ̀ tíra tó yàtọ̀ sí ìwàlẹ̀ tó pé àlámọ ńláwù ìsà ọlọ́run fi ìmọ̀ náà yóò fi mọ ìsà abẹ́ríkà wọ́n wá ní ọ̀rọ̀ yẹn a lè ṣe átìfù rẹ̀ lọ́ bá rọ̀ dúró tá a bá ṣe ní yẹn tó rọ̀ wọ́n wà nàìjíríà fún a tíra á sì ṣe lójúṣẹ́ ọmọ báwọn èèyàn sọ̀rọ̀ ní ti jíṣẹ́ àwọn kan ní afi àdúgbò rẹ̀ lọ báwà jí á ní tí ó wà jẹ́ sí pé wá ò tọ́ wà níbi wá wà fún ààrùn tó wà níbi yò àlímòwú wà yò àlímòwú níbi sábà rọ̀dúnlá amẹ́ríkà ìyẹn ni wípé yóò máa fáwọn èèyàn ní tíra torí pé rọ̀dúnlá ni òjíṣẹ́ la ṣe amẹ́ríkà ẹwà láyé àwọn àfáà ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ọlọ́wọ́ bá nìkan aláìsà fún ní ìmọ̀ síra wàlẹ̀ hikma. ọ̀yọ́ ìlú oníkìtà bọ̀wọ̀ hikma tàwa tàwọ̀rọ̀. ọlọ́run ọba tó fún náà ni ọgbọ́n òun ni òye òun ni a sí wisdom ọlọ́run mú wa mo sọ ìmọ̀ bá a ti gbé ọ̀rọ̀ kalẹ̀ ìmọ̀ bá a ti tó nǹkan dàrú. láàkánná àwọn a, wọ́n ní ìta pẹ̀lú ẹ̀ náà ni ọgbọ́n ni òye ni àbá ìtumọ̀ ni wípé yóò gbé ọ̀rọ̀ kalẹ̀ lọ́nà tó ṣe wípé bó ṣe bá a mọ bó ti yẹ kó ń gẹ́lẹ́ Qur'ana gbogbo sọlọ́wọ́ bá rí Qur'ana ti jẹ́ pé wà náà Qur'ana sọ ẹni tó wọ́n bá fún ní ìgbìmọ̀ àkọ́ni ó ti àfẹ́ irọ́ ń tẹ̀síra òun ti fún ní orí lọ́pọ̀ nìyí oore tọ́pọ̀ lọ́wọ́ àdìgbò lápò oore tọ́pọ̀ lọ́wọ́ àdìgbò lápò ní òfin mo kàbọ̀ ìwà nìkan ní o ṣùgbọ́n ọlọ́wọ́ bàbá àdìgbò ọlá ó jẹ́ kó yé wa ìgbéra ń ta bá fún ní màmá lò ta àti ní oore tọ́pọ̀ oore tọ́pọ̀ tọ́nà wá fún yẹn ó fún ní màá bákan náà nínú màtọ́lọ́ wọn tún fún ọ̀dọ̀ ìmọ̀ dàwọ́t tíra ti sọ̀kalẹ̀ ṣáájú kó tó dáyé ìyẹn tíra ọba àlejò ọlá tó sọ̀kalẹ̀ bá nàbì wa Musa. ọlọ́ọ̀bà àlejò yóò fi ìmọ̀ tíra náà mà bákan náà wà ní Injil Injil ní ọba àlejò ọlá رب ذكركم ورسولا إلى بني إسرائيل أني جئتكم بالآية ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم أني يخلق لكم كارهة الطير فأنفق فيه فيكون خير بإذن الله táàràn sí àwọn bàní ìsìráìlà ayé yẹ̀jì alùhù rọ̀súlá ìlà bàní ìsìráìlà ààràn sí àwọn bàní ìsìráìlà nínú àwọn ìkẹ́kẹ́ tó fi jẹ́ sí wípé àwọn gẹ́gẹ́ bí mùsùlùmí ó wá rí àwọn oríṣiríṣi nínú Islam ọbẹ̀ máa ṣọ́ lójú bákan mẹ́jọ ṣọ́ lójú ìwọ ni kí wọ́n sáàtù olórí pé báwo ni wọ́n ti rẹ yé torí pé ànábìwá ìsá bó ṣe jó jùdì ọba tó tó jẹ́ ni àpánlé ìran kan náà lọ sí òun náà ní ẹ wá wà Nabi sallallahu alaihi wa sallam kódà ọlọ́run rà Nabi iṣẹ́ títí ọkọjá gbogbo tí ń ọ ẹ̀dẹ́ ènìyàn nìkan ó tún rán sálìjẹ̀nú ànábì tún ti lọ́wọ́ àdìjẹ̀nú قل أوحي إلي أنه سمع نفر من الجن na قل na إلي أنه أنه أنه سمع نبر من الجن فقالوا سمينا قل أوحي إلي أنه سمع نبر من الجن فقالوا فقالوا إنا سمعنا قرآنا أجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا

amẹ́ríkà eré wọn fi hàn yí pé kìí ṣe jáde ènìyàn nìkan gan la anábì jíṣẹ́ òrùsílà yìí máa ń takọ̀ lẹ́yìn nì ọlọ́run náà lè wà wọ́n máa lára rẹ̀ wọ́n sẹ́lá ọlọ́run náà sí èèyàn àtàlìjẹnu ìyẹn tó wá rí àwọn tọ́lọ̀ ọ̀rọ̀ àtẹ́bí wa ìsá sí táwọn ọmọ àwọn arí àwọn ìkẹ́kẹ́ lọ́dọ̀ tí wa tó wá lójú sí àà kọ́dà gan-an ìjọba yọ ọ̀sẹ̀lẹ̀ lọ́dọ̀ tí wọn kò lè lẹ́nu tó bá gan ẹ̀kọ́ yà ìgbàlọ́ ẹ̀kọ́ yà lẹ́nu rí pé ilé tó mẹ́lẹ̀ lọ́lọ́ ọ̀rẹ́ sí ní nìkan ni bákan náà tó wá nì ìtàn tó wá شريعة موسى وشريعة عيسى صارتا منسوختان صارتا منسوختين méjèèjì ti ti ti àti pàwọn rẹ bìsẹ̀rí àti muhammadu bìrìsáàlà àti muhammadu sallallahu alaihi wa sallam pẹ̀lú rìsáàlà àtàrẹ́bìyà muhammadu sallallahu alaihi wa sallam. láti mú àdìsí kan fún wa ní kàkà fún gọ́bẹ̀ẹ́ tẹ̀síìlì sáàmì ti sọ pé òun fi ọlọ́wọ́ bá búra ẹni tí iṣẹ́ tọ́lọ̀ ọ̀rọ̀hún yìí bá dé ti kọ́ ẹ̀ tọ́wá jáde láyé lẹ́ni tí ọgbà fún un àlẹ́ mi ni ó tọ̀ yọ wọ̀ ná sallallahu alaihi wasallam. torí pé ọlọ́run ti sànẹ́bì nìkẹ́ni khatimul anbiya ẹni tọ́lọ̀ ọ̀dọ̀ kọ̀ǹpútì wà ànẹ́bì ọlọ́run tó ṣáájú. àwọn èèyàn ṣá ronú dáadáa islam yìí ṣe ẹ̀sìn kan tọ́wọ́ bẹ́ẹ̀ nìkan lọ́ta tí ọ̀jẹ́ sí pé islam wá láti wá pé gbogbo wa síbi oríire islam wá láti wá pé gbogbo wa síbi ọ̀nà sáyé ayé ayé tó yẹ káàdì fún ènìyàn. gan fún ara rẹ̀ ti sin ọmọ tó kú. ìgbà inú ìyàtọ̀ pé fún ara rẹ̀ ọmọ tó kú ó ti sin ọmọ ti kú lójú ẹ̀ sẹ́yìn ọ̀nà ẹ̀ ti jọ lójú. ẹni tí ẹwà ọ̀rá ti yẹn sàdá òbí tí ò tí ò tí fọwọ́ ara rẹ̀ sin ọmọ rẹ̀ bàbá tó lè bàbá tó jáde láyé. èyí sábà ń sunkún nígbà láàyè bàbá tó bí ń bẹ òun náà ń bẹ àwọn ọmọ rẹ̀ náà ń bẹ kábéèrè bàbá tó bí bàbá yẹn. tọ́lá tó bí àwọn eléyìí náà ẹ̀já béèrè bàbá tó bí bàbá bàbá yẹn á padà bá yí pé yóò ti láwọn kan nínú ẹbí tó bí tó ti sàfẹ́kù wọn láyé kò tí ẹ̀ sí bó ti fẹ́ rí yóò ti láwọn tó ti sàfẹ́kù nínú àwọn tó jẹ́ kẹ́yìn o nínú àwọn tó jẹ́ rẹ́rẹ́ yóò nínú ẹbí yóò nínú ara yóò nínú ojúlùmọ̀ yóò nínú ọ̀rẹ́ láyé òun náà ni ọba alùpùpù wa wojúmọ́ tá a ní ronú lórí ní ìgbà tàbá tó ṣe wípé ó ti ká mà ó ti ká mà ó ti ká mà bó ti yẹ kó rí ìsìláàmù ló gbogbo àmì ìdí ọlọ́run tó ṣáájú ó lè ó ti ń dámọ̀ àwọn olùgbé ní kíni ọ̀kẹ́ náà ní gbogbo wọn. Anábì sallallahu alaihi wa sallam. Anábì wa Muhammad sallallahu alaihi wa sallam. Anábì yìí wá ní òun lọ́wọ́ àwọn wa ní sẹ́yìn. Tó fi pé iṣẹ́ táwọn àkọ́kọ́ yẹn ṣe ló pọ̀ sí wa. Anábì ni wọ́n wá ní wọ̀ọ̀sà gbọ́ yìí. àsìkò ẹ̀ ló ti ìtumọ̀ rẹ̀ ni wípé ìwọ náà ní nígbàgbọ́ náà níbi yẹ kó o ti wáyé ìsáájú ká ànábì ò ti wáyé ó nìyẹn wọ́n bá wa ti pẹ́ ní àsìkò tá a wà yìí kọjá o kò sí kó o ṣe ju ìlànà lọ o tó ti sọ fún يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا يا أيها الناس اتقوا ربكم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن gbọ́ lódodo tẹ̀gbà yí pé èmi ọlọ́run láwọn tí mò ń mọ ránṣẹ́ sí lódodo tẹ̀gbà gbọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ̀lé wọn. ẹ̀ka òun ọlọ́run ọba ó ti yẹ kẹ́ páyà òun ọlọ́run ọba náà. ولا تموتن إلا وأنتم مسلمون lásìkò tá a wà ẹ gbọ́dọ̀ jáde láyé àbíkẹ́ jáde láyé ní mùsùlùmí àbíkẹ́ jẹ́ àbíkẹ́ jẹ́ mùsùlùmí yìí o eléyìí tá a kà inú súrà tá a yìí náà ni a padà bíbẹ̀ ìyẹn ni Quran three verse one o oh two. tó bá lọ rí bẹ́ẹ̀ jẹ̀mọ́ wa ọlọ́ọ̀bà lè tẹ́lá wa sọ fún wa ìpè ní wàrọ̀sùwúlá nílá tó ṣe pé ìran bàní ìsìráìlà ni wọ́n a fi kí ẹ̀múlẹ̀ bẹ̀ yẹn kọ́ máa jẹ́ tẹ́síyà fún gbogbo mùsùlùmí tó ṣe wípé tó bá ti rí àwọn kẹ̀kẹ́ lọ́dọ̀ mùsùlùmí ẹgbẹ́ nínú àwọn ìwà tó kù bí ẹ̀dà tó tó ti wá kọ́ra kẹ́kẹ́kẹ́kẹ́ lórí ẹ̀ yóò máa wò pé àkódà ah, gan àárẹ̀ léyìí lọ́dọ̀ àwọn tí èsè táwọn náà sì pèrè àwọn ẹlẹ́sìn lọ́dọ̀ tí wọ́n lè kọ́ ó rọrùn kẹ́ mọ́ yìí torí wípé láàrin tiwọn kìí ṣe pé kìí wípé iṣẹ́ tọ́lọ̀ ọ̀rán sí àwọn tọ́lọ̀ ọ̀rán ṣe pọ̀ ju àwọn lọ. àtọ́lọ́ náà níbi jẹ́kẹ́ ó kọjá wọn lọ àwọn àbá rí mú mẹ́rin. ó fi pé àwọn táwọn níbi lọ sí sẹ́mu onírànà èèyàn ni oríṣiríṣi náà lára wọn gbogbo ọ̀wà papọ̀ sójú kan. látara eléyìí ọba ọba àlejò ọlọ́wọ́ ń fún wa wípé ní sáwọn ọmọ رسولا إلى بني إسرائيل nínú ọtí ọmọ wa sọ fún wọn ní wípé a ní kọ̀dìdì tókùn bí àyà. a ní kọ̀dìdì tókùn bí àyà ti ní rọ̀bíkù. tí a máa sọ fún wa yóò ti kọ́ máa dá wọn lójú wípé ní kí tókùn bí àyà ti ní rọ̀bíkù mo mú àwọn àmì oríṣiríṣi mo mú wá láti ọ̀dọ̀ rọ́pì ọlọ́run ọba yín tó máa yí pé ọba lọ́rùn ní sẹ́lẹ̀ dòdò mo àwọn àmì tí ó mú yín mà bẹ́ẹ̀ nígbà ti pọ́ Nínú àwọn àmì náà, a nínú àwọn wọ́n ní àwọn ọmọ bàní ìsìláìlà náà ni wọ́n béèrè fáàmì náà àwọn ni wọ́n béèrè fún wípé tó bá tẹ́ lójú kódodo lọ́nà ọ̀ràn oníṣẹ́ ọ̀rọ̀ pípa mọ àwọn àmì tọ́lọ̀ sọ wọ́n nínú àwọn tí wọ́n béèrè ni wípé ẹyẹ àti wípé àwọn ẹyẹ ìyẹ́ ni wọ́n fi fò ó ṣeé ṣe kí dídá ẹyẹ fún ọ kó rọrùn àbí káyọ̀ sọ wípé ẹranko kan ní a ti mọ̀ wípé ilẹ̀ làwọn ti rìn ṣùgbọ́n ẹranko kan bẹ tó wípé ọ̀nà méjèèjì ni wọ́n lè fi sí wọ́n lè pè é lẹ́yẹ wọ́n lè pè é lẹ́ranko kí ló kọ ẹranko náà òun náà làdá. àdá ẹranko kan ní tó so wípé kò ní ìyẹ́ ó lápọ̀pá ó lápá ṣùgbọ́n kò níyẹ̀. ó sì máa fò ó sì ní ọ̀la ó ní irun lẹ́wúlẹ́wú la olùkọ́ àwọn ọmọ àdá ó yẹ ló kọ̀ nílẹ̀ ìmọ̀ pè. àdó yìí ni ó fi abala ti kájọ ẹyẹ ó sì máa abala bò ní ìjọ àwọn ẹranko. nínú ọ̀nà tó fi tó ẹyẹ òun ni pé náà máa ń fò ṣùgbọ́n ibi tó fi sí jù ẹranko ni ìjẹ́ ẹranko tiẹ̀ tó wá yàtọ̀. a máa ṣe nǹkan oṣù aláàbà tóbìnrin máa ń ṣe bóbìnrin tó máa ń ṣe nínú àwọn ìwádìí tó dájú bá àbá táwọn onímọ̀ ìjìnlẹ̀ ṣe lórí ẹ̀ nìyẹn. owó èsì yé bẹ́yẹ tí máa yé ibi ma báwọn èkúté ní wọ́n ti bí ma lòun náà máa bí wọn. gẹ́gẹ́ bí ìwádìí pàápàá jùlọ sí ìsọ̀yọ́ àbáwá kó sì sọ bẹ́sẹ̀. kódà wọ́n ní wọ́n ṣèwádìí títí débi pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn ti máa rẹ́rìn ládàá. wo àdáwò sílẹ̀ àdáwò tiẹ̀ náà nínú gbogbo bíi twenty four hours tá a ní lójúmọ́ wákàtí tí àsìkò bíi méjì péré náà ló ó tẹ̀lé pé àwọn ìtàn àgbélẹ̀rọ̀ kan

bílẹ̀ bá ti tuntun jù kò tún rí náà mọ́ wọ́n wá ní irú ilé òun làwọn fẹ́ ọjà wọ́n wá lọ jẹ́ sí pé ọlọ́run lọ́rọ̀ ń tẹ́ lódodo abẹ́rẹ́. a ń ṣe àkọlùkọ lẹ́kùn ìnà sí níta ìyá ti pọ́ ẹ̀. wọ́n ti pé wá rí bẹ́ẹ̀ nínú àmì ọba àlejò ọlá fún ní àkọlùkọ lẹ́kùn ìnà sí Máa ṣe bẹ́ẹ̀, máa dá ẹyẹ fún yín. Ṣàyí ẹbí kọ́ yìí. Máa mọ ẹrọ̀fọ̀, máa kọ ẹrọ̀fọ̀ jọ bí a mà. Máa mọ ní àwòrán ẹyẹ. Ọ̀kùnkù fi ìbẹ̀rẹ̀ fún nìkan irọ́. Máa wá pátákùn sí. Bí bá ti pátákùn sí, yóò lẹ́mìí. Jàmbá fàyàkùn ọ̀pẹ́ irọ́ bí ìsìnlá pẹ̀lú ọ̀dọ́ ọmọ ọmọ ó sì tẹyẹ tí ó kò. Jamaa, wọn ni ọlọ́run ṣe bẹ́ẹ̀ ànábì wa Ìsá wọ́n béèrè bẹ́ẹ̀ ó sì kó ẹ̀rọ bọ̀jọ́ lóòótọ́ ó sì máa ń bí ẹyẹ ó sì sí sì dé àwọn ẹyẹ náà sì ń kó lọ. wọ́n lẹ́yìn náà wà á fò létí fò tó yẹ ibi rẹ bá lè wò ó tọ́wá ti débi tó ní ìrò tí rí má wọ́n lẹ́yìn ní oṣù parẹ́ ọlọ́ àtọ̀bọ̀. níbi tọ́wá ti lè dá màmá tó jùlọ wá lè rí má ní ó kò dé láyọ̀ tó bá wò lọ. torí pé àmì náà lọ́nà bẹ́ẹ̀ ti jẹ̀má. ìkànnì nínú tí wọ́n kọ́ béèrè lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì. wà ó bèrè olùkọ́ àwọn ìlàbọ̀rọ̀kọ̀ wà ó yẹ ìmọ̀ ó sàbí nílá. nínú àmì tó máa ń tó ṣe bá ànábì wa Ìsá alayhi salatu wa salam láti sọ fún wa nítorí wípé nínú orin táwọn ará bí máa ń kọ nìyẹn wípé ìyá. àfọ́jú yá. Ó kí òkú dìde ìyanu ìyanu. Wọ́n máa kọ́ bẹ̀. Ọlọ́run sọ bẹ́ẹ̀ tọkàn á nílò tọ́. Ṣùgbọ́n yẹn ṣe iṣẹ́ ọwọ́ ẹ̀ torí ìyọ̀ǹda ọlọ́run. Rọ̀hún ìlmọ̀ọ́ta bìí nílá. Wà ó kúrin ọlá Akímáà. وأبرئ الأكمه والأبرص الأكمه ولو نانتوان lápọ́jú tí ò rí la bó tilẹ̀ gẹ́sí pé lọ́dọ̀ àwọn àfa àrí kò rí nà tó dáadáa ibi tó kò rí àwọn kò rí nà tó dáadáa. irú ẹni bẹ́ẹ̀ tó bá wà lọ́sàn wọ́n nílò ẹni bẹ́ẹ̀ àwọn àdínà lọ́sàn àwọn àdínà tẹ̀sí wọ́n ní kíìlà anáwó lẹ́nu yóò sírù nà àárọ̀ wà náà yóò sírù lẹ́yìnlá wọ́n ló lè rí nà lọ́sàn ṣùgbọ́n kò lè rí nà lóru. àwọn àkàtúndé ìbẹ̀rẹ̀ áàkì wọ́n ní akúkú yẹn ni wípé yóò sírù lẹ́yìnlá wọ́n láyé sírù nà àárọ̀ tó ọ̀hún ó lè rí nà lóru kò lè rí nà lọ. bẹ́ẹ̀ rí nà lóru táwa náà máa jẹun àwọn àfihàn. ìwé ìtọ́lẹ́sẹ̀ lẹ́jù nínú ọ̀rọ̀ tí wọ́n bá ní àlùkùmá ìtumọ̀ rẹ̀ náà ni ẹni tí ò rí náà òun náà lẹni tí ò rí náà. wani aka ce al'asa awil amas wani uwa ladi yuladu ama wa uwa asba lẹ́nà na filimọ́júzà wọ́n sábà wà á rí pé ẹ̀gàn ló sì dógóńgó jù turupẹ tí wọ́n bí láfọjú tí ò tiẹ̀ dínà rárá wọ́n lòun ló tí ó fi júwe àmì àti iṣẹ́ tọ́lọ̀ kele ànábì ẹ̀yìn sáyì lọ nínú àwọn ilé tí wọ́n bá jẹ́ afọ́jú dọ́dọ̀ rẹ̀ tó bá ti rárá fọwọ́ rà á lójú. wà ó bẹ̀rẹ̀ ó lè ákùnmọ̀ ẹ̀rọ ìlàbọ̀rọ̀. yóò nígbà pé ní òun náà la lè àrùnká tí wọ́n máa ń pè ní ọpọlọ orúkọ táwọn pè náà ẹ̀dùn wa ni ó tún ló kọ́ ní tí wọ́n pè òun náà ní àrùnká tí máa ń ṣèèyàn lára tí máa ba awọ èèyàn jẹ́ báyìí awọ ara yìí máa bàjẹ́ pẹ̀lú àwọn aráàlú ma ń sábà yìí àwọn aráàlú ẹgbẹ́ ọmọbìnrin sábà yìí bí wọn bá rùn sí na náà ń ṣẹlẹ̀ nígbà náà nínú àwọn àdáwò tí ń ṣẹlẹ̀ tí ó máa ṣẹlẹ̀ lásìkò ń nìyẹn àwọn abọ́jú náà ẹnu wọn pọ̀ pa náà náà kí ló nà báyọ̀ sí tí wọ́n ẹgbẹ́ wọn náà wọn ń sẹ́ lódodo àwọn àtọ́kù táwọn bá fẹ́ra ní bá wa wò wọ́n sàn wọ́n ní wá gbèrò dàbẹ́bí wa èyí tó abára ìdí sábà ti fọwọ́ pa wọn lára. wà ó búrí olè ẹgbẹ́ ẹ̀rọ ẹ̀rọ. wọ́n sì gbádùn àwọn ara wọn sì máa jọ lọ lẹ́sẹ̀ kan náà ọlọ́ọ̀bà àdìsẹ́ láń sọ eléyìí kó tó di pé wọ́n dé ìsá. ọ̀rọ̀hìn mọ́tà bìíní ńlá. bákan náà bí wọ́n bá gbé òkú lọ́dọ̀ àtàbí wa ìsá bìíní ńlá pẹ̀lú òkú ọlọ pẹ̀lú agbára ọlọ òkú náà ó sì tó dìde. àwọn àbáwọn oníṣẹ́ ìṣirò bá gbajúmọ̀ àbáwọn ẹgbẹ́ kẹfì kọ́nà bá ayọ́ ní tiwọn lálẹ́mí tó jí wọ́n ló tó mẹ́rin sáàmì wà ìsá tó jí ó tó mẹ́rin. ẹ̀rí pé ọ̀rọ̀ yìí ṣíṣe ń wá kùránì ti sọ̀kalẹ̀ ló jẹ́ ànábì wà ìsá ló jẹ́ ànábì sallallahu alaihi wasallam kùránì sọ̀kalẹ̀ abẹ́ẹ̀kọ́. ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn wá bó ṣe yẹ kí ọ̀rọ̀ wà láti ti torí wípé ọ̀rọ̀ yìí ó ti wáyé ka ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ wọ́n ń sọ fún yàrá Mariam tí ó bí ẹyin sáyẹn bẹ́ẹ̀ gbọ́dọ̀ ti kọ́ wọ́n ń sọ tí ó ṣẹlẹ̀ nígbà tí wọ́n bí jọta. tó wá fún wa ọkàn nàárí kì í bá wa Isa tẹ̀ ò tí ì dáyé, alẹ́ ìsọ̀rọ̀ àti Isa ò tí ì dáyé nígbà tó fi jẹ́ àwọn nǹkan wọ̀nyí ọlọ́run sọ ọ́ lẹ̀ wípé tí ó eléyìí náà jẹ́ láti lè fìdí ẹ̀kúnlẹ̀ múlẹ̀ wípé àwọn ọlọ́sọ wá ikọ́ náà ọba òrí òun ni níbo ọba tó rí tí Thank you. ọlọ́run ò ọ kò sí ìkẹ̀kẹ́ tó lọ́ba yìí látara bẹ́ẹ̀ inú àwọn ẹ̀mí mẹ́rin tó sí wọ́n ló máa arúgbó kan bẹ́ẹ̀ ọmọkùnrin kan ọmọ obìnrin kan wà bẹ́ẹ̀. bákan ara wọn pẹ̀lú kan náà ní ábírù ọ̀rẹ́ rẹ̀ lòún jẹ́ ẹjẹ́ mẹ́ta ẹnì kẹrin òun ni wọ́n pè ní sáábì bùnùnù ìyẹn ọ̀kan náà máa àti wọ́n ló sí alákọ̀ọ́kọ́ ó àwọn abọ́rẹ̀ ti sọ láàrin ara pé ló ń jarí àwọn òkú tí ò ti fẹ́ náà lẹ́nu tó lè jí nígbà náà àwọn akúrú wọn ọ̀pẹ́ náà fi tó kú wọn bá ní ọ̀dà ìtàkà bẹ lọ́wọ́ wa ọmọ wa ti kú ilẹ̀ ta i. tiwa tó bí tó ń dí yìí nísìn ọjọ́ wọn ò tí pẹ́ lọ lè wo anabi wa Nuh alayhi salatu wa salam ọjọ́ ẹ ti pẹ́ ilẹ̀ ti ta sí a rí i pé ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ọdún sẹ́yìn òun láàmà láàrin rẹ̀. sáà nàbí wa Isa àdéhì sọ̀rọ̀ wa sọ̀rọ̀ tọ́ba níbẹ̀ wá lọ sí o wọ́n lọ ànábì wa Isa ó ti bẹ̀rù ànábì wa Isa sọ fún wọn yìí pé èyí tọ́ka jẹ́ ebi ọba mi sàárè rẹ wà o ebi mi sàárè ẹ wà ama wọ́n lànà ìbí sábà dé rẹ̀ àlẹ́bí sá pé pẹ̀lú kọ̀ọ̀lọ́n ó ti pẹ́ àbá àpọ̀ wá náà ó ti pẹ́ ọ̀rọ̀ yẹn àwọn àbá ní ìyẹn àrí àpìtì rẹ̀ sọ́dọ̀ àlẹ́bí sọ́lọ̀ lọ́wọ́ àríwọ̀ sọ́lá àṣírẹ́bí tó fi di ẹ̀múlẹ̀ nígbà àwọn ọkọ̀ ọlọ́run kan ni wọ́n pè ìjọ náà wọ́n ká àwọn ọkọ̀ ọlọ́run lórí èkì kan. wọ́n ló pè sáà níbi ìpínlẹ̀ sáà níbi ìdè tùbú àti ó dìde ó dìde lẹ́ni pé ewu ti ta orí ẹ̀ ewu ti ta orí ẹ̀ wọ́n á béèrè béèrè lọ́wọ́ ẹ̀ pé é ṣe tẹ́wù pa oko orí ẹ̀ ọlọ́run náà ń kọ òògùn lọ́hùn lọ́hùn lọ́hùn lọ́hùn tẹ́nìkan sọ pé a ò gbọ́ tí wọ́n ń pè ọ́ ní dáhùn ó ti dìde ó ní òun yẹn bó ṣe wá wá mọ́ ti ta òun yẹn òun rò pé ọjọ́ ìpínlẹ̀ àti kìámà tó di lẹ́yìn tó fi yẹ lọ́wọ́ kọ̀ọ̀rọ̀ àti àṣọ ìpè ìyàwó má. Tọ́lá sọ náà kọ̀ọ̀rọ̀ àti pé ọmọ òkòǹdó tí wọ́n bí lùmìdánù sí bá àwọn ọmọ tí wọ́n bí wọ́n lè wú lórí àwọn kéékèèké. sai yawon ya kono idanu su ya kuma to a sa akwai wilidano shi ba kuma wani ƙulani ne a wani ƙaƙe ko da kan wanda ya wulori inda nan torban ka ne torban ìdíje jàbùrà rẹ̀ kíáwà ìdíje kan jẹ́ lágbára ìgbéwò lòun wá gbọ́ òun náà sọ̀rọ̀ nígbà òun léwu ọjọ́ gbọ́dọ̀ àti kìámà nìyẹn o kùránì sọ yẹn tóbi délé yìí múlẹ̀ gbogbo ọjọ́ gbọ́dọ̀ àti kìámà lágbára ìdí ọjọ́ gbọ́dọ̀ àti kìámà kì í ti tọrọ kó ń kálukú wa náà ká ti ẹrù yẹn dalẹ̀ o ká ti ẹrù yẹn ká ti dalẹ̀. àwọn lọ wo wọn ti ti mẹ láàrin ànábìwá nù sí ànábìwá ìsá àrùbáàtú àdáà bíi four thousand years Lo láàrin four thousand years lọ́wọ́ láàrin ànábì wa Nuh àti ànábì wa Isa alayhi salatu wa salam. ànábì Isa ó jáde láyé ní sèǹkà káta àwọn àwùjọ káàbí lè orúkọ ẹ̀yẹ́ bó ti pèsè àwọn sí. láti ọ̀dọ́ àti sàkíkú nìyí two thousand and ga kawai bisa suna mun kadi abin ga guda bisa da kanan kai dan ka tuke su kawai Nabi sallallahu alaihi wasallam tabawo gbogbo orúkọ ànábì jáde láyé nìkú fárábì náà kú ama kakan 1400 433 years tàbí tàbí all ọyọ ọdún mẹ́wàá tó ló mọ dínà bẹ ó di one thousand four hundred and twenty four hundred years tàbí ti kú ni tó wá di ọdún mẹ́wàá tàbí ló mọ dínà bẹ ìjọ ìjọ náà torí pọ́ńtò pé pé mọ̀ yẹn náà lè. ẹlẹ́sẹ̀ lẹ́yìn pé wọ́n tẹ déèkì ìṣẹ́látà ń kàlẹ́ nìka. tọ́ba níbẹ̀ tòun ti bẹ́ẹ̀ anábì ìsá ọlọ́run fún níyọ̀ǹda pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ó tún jí òun náà bó ti pẹ́ tó. ọ̀rọ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ó tún jí òun náà. وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم na wa wọ́n tún kátó wá sọ àwọn nǹkan tá a àwọn oúnjẹ tá a jẹ sọ fún wa kó o sì sọ àwọn eléyìí tó sọ̀rọ̀ oúnjẹ ń fún wa ọlọ́wọ́ bàbá àlejò ọlá ó ti sọ wọ́n béèrè irú béèrè yẹn wọ́n ní wọn ọmọ bí ó kàn láti máa fún ìlú iná dákù lóòrùn pẹ̀lú àwọn akẹ́kẹ́ ìmọ̀ jẹ àbẹ́ ìṣẹ̀jẹ̀ lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ wàmà tẹ̀tẹ̀ fi rán bíbù yóò fi kan àtàwọn ìfẹ́ kó pamọ́ sílé tẹ̀ sí ìjẹ nǹkan báyìí báyìí ni wọ́n àwọn nǹkan báyìí báyìí rẹ̀ sí ìjẹ àwọn eléyìí nìkan tẹ̀ ti jẹ eléyìí lẹ̀ jẹ lọ́wọ́ ànábì wà ń dá ọlọ́run yóò tún sọ gbogbo ẹ̀ náà fún wa. ọlọ́run ní eléyìí. lọ mọ̀ a pé àwọn ọlọ́wọ́ tẹ bá jẹ́ ní tó náà bá gbọ́. ìyọ̀kọ̀ tó mi ní. tẹ bá jẹ́ ní tó fẹ́ náà bá gbọ́ àmì o. ní ni níwọ̀n náà làwọn nínú tí àmì táàpù ànábì wa ẹ̀yíṣá irú ọmọ tó kù tí ó ṣe fún jẹ́. ومصدقا لما بين يدي من التوراة ولأهل لكم باب الذي حرم عليكم وجئتكم بآية من ربكم فاتقوا الله àwọn tí anábì àbí anábì wa ayíṣá tí ó tún mọ́ wá tí ó tún mọ́ wá sọ fún wọn ọmọ tó ilé yàn tí ó jẹ mọ̀fọ́ ti kọ́ ní máa bá iná yàjá yìí. tí ó tún máa pè lódodo ohun tó wà níwájú mi lọ́kọ̀. nínú tí ń jẹ́ tàwórẹ́ ìyẹn ni ìwé tọ́lọ̀ ọba àdékẹ́ ọlá tó ti sọ ṣáájú ẹ̀ tí ṣe tàwórẹ́ tà yóò pè lódodo yóò gbé kámọ̀ yìí pé gbogbo tí ń bẹ nú ẹ̀ òdodo ni. wọ́n ní ọ̀hún ìlànà fún bàbá lẹ́bi ọ̀dọ́rú àdáyíkò. ọlọ́wọ́ bàbá àdékẹ́ ọlá ó tún gbé yé wa pé nínú báwa wá ṣe. وليهل لكم بعد الذي حرم عليكم àwọn oúnjẹ ẹ̀kọ́ ti wà àwọn akẹ́kọ̀ọ́ ti wà nínú tó pé ìwà yín ti gbé ní ìwọ̀ fún yín ṣáájú ìwà wọn àwọn bàní ìsìráyìlà nínú àwọn ìwà tí ìwà bí ìwà tó lè tọ́ aláwọ̀ lábáwá kúrtọ̀bì wọ́n sọ wípé ìnàmá àhánà láhùn ìsá àléyìn sàdáàt máa hórí ma àléyìn dídùnú bìhín wàlán yọkùn bí tàwọ́rọ̀t náà ákìlì ṣùhùr wà kúlù bí zuhur فقيل إنما أهدنا لهم أشياء حرمت يا عليهم الأحبار ولم تكن في التوراة محرمة nínú àwọn ọ̀rọ̀ eléyìí táwọn àbá mú wá wọ́n ní ìwà ẹ̀ṣẹ̀ wọn òun ló mú kí àwọn nǹkan náà kó di èèwọ̀ fún wọn eléyìí tó ṣe wípé látàrí ànábìwá Musa àwọn kan nìyẹn ni látàrí ànábìwá Musa làwọn nǹkan náà ti dèwọ̀ fún wa. torí pé ànábìwá Musa kìlọ̀ fún ọwọ́ ọ̀gbọ́ látara bẹ́ẹ̀ ọlọ́run wá ṣe àwọn nǹkan wọ̀nyẹn ó ṣe é léwọ̀ fún wa a sì ń bá àbá tí wọ́n sọ fún wa wípé àwọn pẹ́jà wọn àbárù wọn àwọn olórí wọn àwọn àbá àjọ wọn àwọn ni wọ́n ṣe àwọn nǹkan náà léèwọ̀ fún wọn kì í sọ náà ló ṣe léèwọ̀ nínú tàwùrọ́ọ̀tì. arábìnrin àìsá òun ló kàn wá jẹ́ kí nǹkan náà lè jẹ́ kó tó di ẹ̀kọ́ fún wọn lọ́nà àbúrò pé wọ́n lé wọn ń lára kan gbàgbọ́ ọdún ìhòòrò náà àléékọ́ nínú iṣẹ́ tó wà wá ṣe nínú àwọn tó wà lára nẹ́bí wa ìṣá yóò wà láti lè wá sọ tẹ̀tọ́ fún yín bájọ lẹ́bí ìhùrì máa rẹ̀ ikọ̀ apá àwọn ìṣẹ́ tí wọ́n ṣe léèwọ̀ fún yín. wọ́jú tukú bí ààrẹ ti ní rọ́ọ̀kì kù. èmi tẹ wá rí mo mú wá wọ́n fún mi tẹ́mi náà wá fún yín pẹ̀lú àmì Látọ̀dọ̀ ọlọ́run ọba ni gbogbo eléyìí tí mò ń ṣe yìí o. Ọ̀ṣọ́kùn mọ ẹ̀rọ àti ìrú. Ẹ wò sàn án olùtọ́ parí ọ̀rọ̀ sí. Ẹni fọ́tọ́kùn lọ ẹ wá bẹ̀rù ọlọ. Ẹ má ṣe gbogbo iṣẹ́ tí mò ń sọ yẹn má jẹ́ jẹ́ yín lójú. Ẹ má ṣe okùn yín lójú bẹ́ẹ̀ni wàá sọ nídìí ọlọ́run. Ẹ wò sàn. Ẹ báyà ọlọ́run ọba tó ṣe iṣẹ́ yìí nírọ̀rùn fún mi ní. agbára mi kọ́ ó lẹ́nìkan tó ń fún mi ṣe ìyẹn ló wá fà tó fi jẹ́ pé alọ́sínú àdìsá tí ànábì wa Ìsá sọ ànábì Ìsá ní bàtàkù lọ àwa àti òun ẹ̀ lọ ẹ sì tẹ̀lé mi ìjọba mìíràn mi sí ni ẹ tẹ̀lé ọ́ bẹ́ẹ̀ fi jẹ́

àfa àtọ́ba mọ̀ nípa tán àwọn èèyàn sí lọ́bẹ̀ ibi onígbẹ̀fẹ̀ àwọn èèyàn máa wá oríṣiríṣi tán wọ́n máa wá lọ́bẹ̀ torí pé kíni torí pé ètò ọ̀fẹ́ kẹ́kẹ́ sin ọlọ́wọ́ ọba

ẹni tí àárẹ̀ òbò ló bá sì fún lára àtẹni tó ti kú òun ó sì wá. kí ló tó yí bí ìdílé pẹ̀lú ọ̀dọ̀ ara ni òun á máa sọ sí ẹjẹ fún yín àti ìtẹ̀jú sílé tẹ̀sí jẹ kí ló parí ẹ náà ọ̀rọ̀ parí gbogbo èyí pé gbogbo eléyìí jẹ́ ẹ̀rí. ọlọ́run ló ń gbé e kéèké pé torí ìkẹta torí kẹlẹ̀ máa sọ náà wà tọ́ni amẹ́ríkà wọ́n wá tẹ̀síwájú náà rọ̀ wípé àdíṣe pátákó lọ ẹ̀pá ẹ̀ náà bá wà bí òun ẹ̀sìn náà bí láàrín lọ. Ẹ lọ mọ̀ wípé ìta lọ ọ̀rọ̀ sí i. Dájúdájú àlọ́ òun náà lọ̀gá mi òun lọ́lọ́wọ́ ọba mi òun ló rè mí òun ló tọ́jú mi òun ọ̀nà ọba tó fi ọ̀rọ̀ òbùkún òun náà lọ́lọ́wọ́ ọba ti yín náà òun lọ́ba tó rè òun lọ́ba tó tọ́jú gbogbo ayé lápapọ̀ fàdùdù ayé àkàlífù làwọn tí nàkọ́ ẹ forí ìjọsìn yín pé ọmọ ẹ forí ìjọsìn yín pé bàbá ẹ forí ìjọsìn yín pé ẹ̀mí kan tẹ̀kan yẹ́gẹ́ bí ẹ̀mí kan tó tún mọ́ lọ́tọ̀ ọlọ́wọ́ ọ̀kan gbogbo gbogbo àwọn àmì ẹwà ti kàwọn àmì wọn bọ̀ lẹ́tà ọ̀rọ̀ tó ń ta àti láì pé kò sí bẹ́ẹ̀ ẹni pé lèyìn pọ̀ náà ọ̀rọ̀ ń tẹ́ máa sọ. láti sọ lẹ́ẹ̀kan kọ́lá bẹ́ẹ̀ tí wọ́n ń ta níwọ́tà ta sọ lẹ́ẹ̀kan yí pé kí ni ó lajú afọ́jú ìyanu ìyanu ó jí òkú dìde ìyanu ìyanu ó ṣe bẹ́ẹ̀ lóòótọ́ kùnrin àdìsọ́ wa bẹ́ẹ̀ ṣùgbọ́n tó ṣe yẹ

òun ni a máa jẹ́sìn fún o. ẹ̀ẹ́dẹ́ ìrọ̀ tó ń mọ̀lẹ́kùn. òun náà eléyìí tí mò ń sọ fún yìí òun náà lójú ọ̀nà tó dúró tọ́ ẹ̀wù dá. ìwọ́n tó bá ń rìn ìlànà míì tó bá ti yàtọ̀ sí yẹn. tó ẹ mẹ́ta lọ́kàn ló ń pè mẹ́ta lọ́kàn lọ́dọ̀ ti tiẹ̀. ọ̀tọ̀ ni bàbá ọ̀tọ̀ lọ́mọ ọ̀tọ̀ lẹ̀mí kátọ́mọ́ tó bá jẹ pé yẹn ló ń pè kì í ṣe ìlànà tó ń anabi isa ló sọ bẹ́ẹ̀. anabi isa ó ní àdá sírọ tó ń mú sẹ́kì. àdá sírọ tó ń mú sẹ́kì. tàbá lọ wò nítọ́jú àwọn èèyàn lójú yìí anabi wa muhammad sallallahu alaihi wasallam ó rí àwọn àkọọ́lẹ̀ tó pọ̀ wọ́n rí ìtàwọn alábọ̀dọ̀ anabi náà ṣùgbọ́n nínú ẹ̀ díẹ̀ òun lélẹ́yìn nígbà tí mo ka àwọn kan àwọn eléyìí tó jẹ́ bèèlì yá àwọn ìṣe láì ṣe tọrọ mo rí nínú síra kan ó sì jẹ́ twenty six tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láwọn ìṣe pé ànábì ìṣe láì sí ìṣe pé ọ̀ràn ló ti sọ àwọn ìṣe nínú àbáwá sáà tó mú sáà.

inú àwọn sọ àbàmà dùn ni subhanallah inú wọn máa dùn ní sáà wáyé tọ́lọ́ alẹ́dùwà sọ ń jọ́nà ìpè la ọ̀sìyàn náà á ti di ráàyà rọ́jùlẹ̀ alẹ́dùn mọ́ fẹ́ gbé àṣà kan tọ́lọ́ wọn ti ọwọ́ rẹ̀ tọ́lọ́ wọn rẹ̀ mi tọ́lọ́ wọn tọwọ́ rẹ̀ àwọn fẹ́ bá jagun ìlú

bó musa tó gbà dídì ó ní bàbá àtàn náà tú ó ní gbà àwọn yẹn orí ọ̀rọ̀ yẹn náà lànàbí sùn sí ànàbí ọ̀sọ́ ń tọ̀hún lálẹ́jọ́ náà yàkùnú náà fi àdí lẹ́yìn lẹ́tọ̀ọ́ ó kálukọ́ bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ náà lálẹ́jọ́ náà ayò oyè tọ́ à táwa nínú àwọn báyìí o afáàtọ́ pàdé tiwa ni fàdámà àṣìbà àná sọgọ́dọ̀ alárọ̀sọ́lù náà sallallahu alaihi wasallam pàdé dẹ̀ má gẹ́rẹ́gẹ́rẹ́ àwọn sálọ̀ dànàbì kúlò ń yẹ ju na ayò tọ́ a ó kálukú wọn ní nínú àgbà yìí pé àbẹ̀bẹ̀rẹ̀ àgbà yóò fún ni wọ́n àgbà yóò dà kó tọ̀ ọ̀nà lẹ́jọ́ <laughs> àbẹ̀bẹ̀ ni màá gbà sí àná àbẹ̀bẹ̀ ni màá gbé lọ́wọ́ ni ó kálukú wọn lè fi pété fún àyè. ìgbà fún ọ

àlejò náà lọ́pọ̀ ẹ̀rọ ọmọ ìwá ọba mọ̀dọ́dọ̀ ànẹ́bì ìgbà ọmọ mọ̀dọ́dọ̀ ànẹ́bì ànẹ́bì bá mú fún mọ́dọ̀ rẹ̀ fàbásọ̀kọ̀ rasulullahi sallallahu alaihi wasallam fi àìní wàdá àìlẹ̀ ànẹ́bì bá rárá tó díẹ̀ tó díẹ̀ báyìí ànẹ́bì bá pẹ̀lọ́ jẹ̀má fàbára bẹ́ẹ̀ lójú àbáwá àdìbáyìí náà Amẹ́ríkà wọ́n sì sọ fún ayé pé àtàkà alábìyẹ̀ fún bìbí wájá ojú ìwà rí náà gẹ́gẹ́ bí wípé nǹkan kan ò tiẹ̀ ojú náà rí láyé. ojú náà rí ẹ̀rẹ́ pé kíni ẹ̀rẹ́ pé nǹkan kò ojú náà rí láyé. àtọ́ òwúrọ̀ àyà ànájùbá ṣe àṣìá ogun lé lọ́wọ́ mẹ́sẹ̀ lógun náà nìkan. jẹ̀wá tó bá yẹ pé torí pé yìí ọ̀làjú afọ́jú ni ànábì náà la ẹni tó jù rẹ̀ fọ́ la ju tiẹ̀ náà tí ò rí náà. ọ̀kan nìyẹn ìmí náà tó ṣẹlẹ̀ ẹlẹ́yìn náà bẹnu sọ̀rọ̀ bá ń sọ̀rọ̀ na sílẹ̀ arábìnrin kan ọwọ́ sọ̀rọ̀ ànábì sallallahu alaihi na arábìnrin yìí ọmọ rẹ̀. àárẹ̀ tí máa ń ṣe òun ní kọ́ dákú pé àdánìjẹ́ ń bẹ lára ìgbọ́n máa dákú ìjọkọ̀ dákú gbọ́dọ̀gbọ́dọ̀ rẹ̀ kan náà ẹ̀dá àti wárápá bẹ lára ìjọkọ̀ dákú wọn gan nígbà tó rẹ̀ àdébí sọ́lọ́ bá wà ìwọ̀ sẹ́là àdébí fọwọ́ rà náà àdébí sàdúrà ó sì tàbí sọ́lọ́ bá wà ìwọ̀ sẹ́là inú náà tún ṣẹlẹ̀ ìbí náà ṣẹlẹ̀ ó pọ̀ dáadáa bọ́tọ̀rí àsìkò ni. wọ́n tó pé ọmọ ìsáwá ọmọ yìí tiẹ̀ àárẹ̀ tó ṣe òyìnbó láyà kẹ̀kẹ́ náà kò lè sọ̀rọ̀ àárẹ̀ náà kò lè sọ̀rọ̀ mọ́. nígbà tó lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam anábì sálùwọ̀nà anábì yọ nínú anábì ṣe kẹ́ni anábì sì sorry anabi fọ ọwọ́ ẹ̀ ó fọ ẹni anabi wa gbé omi àlùwàlá tá anabi lò ọ̀rọ̀ méjì lọ́wọ́ abẹ́lé àwọn kan ní omi àlùwàlá tá anabi lò àwọn kan ní omi kálù anabi fi yọ ọ̀nà tó fi fọ ọwọ́ anabi ní ká fún mu ká ní ìdìrà jẹ̀má ọba náà gbádùn kárẹ̀ ya tó ń sọ̀rọ̀ tó sì lò a dúró àwọn sọ̀rọ̀ àbá àbẹ̀lẹ̀ na wọ́n lọ sí ojú ogun kẹjọ kan ìṣẹ̀lẹ̀ kẹsẹ̀lẹ̀ fún wọn àrẹ́bìnrin àwọn sẹ́kẹ̀jọ kan mẹ́tí wọ́n lọ ẹsẹ̀ bá kán ẹsẹ̀ kán wọ́n sọ wá àrẹ́bìnrin tó ọmọ ẹni yẹ ẹsẹ̀ rẹ̀ àrẹ́bìnrin kan sọ fún mi pé o sì fi ẹsẹ̀ ń lọ́wọ́ bẹ̀ náà kọ́nà kó bẹ̀. lójúkun wọn ní kàwọn ti bá ń jọ náà. ànábì wá débẹ̀ ànábì wá fọwọ́ ra ẹsẹ̀ wọn ànábì sì fi ẹsẹ̀ wọn pàdé ara wọn ẹsẹ̀ náà sì tò papọ̀ padà ànábì bẹ̀rẹ̀ wọn ẹsẹ̀ náà sì tò padà sí ìlú ìlọ padà. ọ̀pọ̀ bẹ́ẹ̀ táà náà ti ṣe ó pọ̀ títà tí wá tán. tó bá lọ gbé sí wípé torí mérekù òun lèèyàn máa bí dọ́lọ́ ọmọnì lọ́wọ́ ni àtọ́wá yìí ọ̀rọ̀ ajé pé àdébí náà lẹ́kọ̀ọ́ dáǹsẹ̀ fún wa àdébí yìí sáká sí fún náà nìyẹn. tùmọ̀ àtàrà tó kọ̀ lẹ́tọ̀ọ́ àdébí yìí sáká náà òun náà sì sọ fún yín pé wọ́n ṣe bẹ́ẹ̀ á padà dé bẹ́ẹ̀ ní sọ́ra yìí náà. gbogbo àwọn tó ṣe bẹ́ẹ̀ wọ́n jẹ̀jọ́ wọ́n gbàbámà níjọ́gbọ̀n àdìsí àmà o. òun àbí ètò ń sọ ala abáyé pé látàyé yanjú ẹ̀ ọ̀pọ̀ náà àwọn tó kù yé náà ó yé àwọn náà o tóra ti sọ fún wa níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ nínú ìbẹ̀rẹ̀ tẹ̀síìrì wa ni láti pàṣẹ àlẹ́bí sallallahu alaihi wasallam àlẹ́ sọ fún wa sẹ́ àlẹ́ náà fúra ẹnìkan tí ń bẹ láyé yìí tí tí ó dé bí sọ ẹ̀ tí ọ̀wá nígbà fóun tí ò ní tẹ̀lé lánàá òun ó tọ̀ ní wá jáde láyé bẹ́ẹ̀ anábì ọmọ iná ló yọ náà anábì sallallahu alaihi wasallam lókèrè. eléyìí fi hàn wá ní rìsáàlà tẹ̀yìn òun náà anábì Muhammad gbọdọ̀ níyà kò sí ọ̀fẹ́ wí kò kò sí sọ́bẹ̀ wíwájú ọlọ́run àbíkọ́ bàbá nàbí sallallahu alaihi wasallam níbi kọ́ bàbá nàbí ibẹ̀ ní kẹ́nẹ́ ibẹ̀ náà ni oríire yẹ láyé àtijọ́ gbọdọ̀ lè kíyàmà abẹ́rẹ́ ọ̀bàtà alánú àná bí ká dúró náà nílé yìí a kò máa tẹ̀síwájú lọ́la torí pé àwọn àwọn tó bà fún náà wọ́n àwọn náà àwọn àwọn fún náà atọ́rí nínú wọn náà tó tó kó tó padà yá gbèsè rí kí wọ́n sì tètè wa Isa alayhi salatu wa salam. torí ìdí eléyìí àdàdúró àtọ̀wọ̀ tẹ̀síwájú lọ́la àti ọ̀hájú ìjọba látẹ̀sílẹ̀ wọn àti ọ̀hájú ìjọba látẹ̀kẹ̀sà lọ wọ́n tọ́ ìlàrọ̀ bí kọ́ torí jà wọ́n wọ́n tọ́ ìlàrọ̀ bí kọ́ torí jà wọ́n. àti ó tolúwa ẹ má sòrò júmọ́ ẹ̀tẹ́lẹ̀ tolúwa ẹ má ṣàbòsí mọ́ torí pé ọ̀dọ̀ lọ́run lọ padà sí torí pé ọ̀dọ̀ lọ́run lọ padà sí. ẹ̀tẹ́lẹ̀ tolúwa ẹ má sòrò júmọ́ ẹ̀tẹ́lẹ̀ tolúwa torí pé ọ̀dọ̀ náà náà padà sí torí pé ọ̀dọ̀ torí pé ọ̀dọ̀ náà náà padà sí. صلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته الله أكبر الله أكبر الله أكبر الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن